agbára orúkọ ọlọ́run tí àti jẹ àti mu tó bá nira fẹ́dà kódà kó jẹ́ pé wọ́n sàṣì ni wọ́n ṣépè fún ni àwọn èèyàn ló wà nídìí àìríjẹ àìrímu ẹ̀ wọ́n fẹ́ fòṣì ta torí tọ́rọ̀ bá ti ń débi àìríjẹ àìrímu poverty tó ní NAFDAC number ni gbogbo èkéyìí tó bá wù kó jẹ́ àdúrà eleven days ló fẹ́ fi ṣe lílá fi Quraish wàá ṣe hundred wawashe ati amao min juin wa amanao min aufi washe 313 wawashe ya wahab ya latif 1000 washe fún 11 days pẹ̀lú sàárà bíi sínìlá ìtàlá gbogbo nǹkan tó bá òkan gbẹ́sẹ̀ lé wọ́n fẹ́ dá láàmú wọn ò jó rí jẹ wọn ò jó rí mu wọn ò jó rí ṣẹ́gbà wọn ò jó rí lékọ́ wọ́n ń jẹ́ kó sẹ́rù ayé wọn ò jó níyì láwùjọ líláfí ló ṣe líláfí hundred times wàdà ṣe àti àmọ́ mi ju ìwà amẹ́nà mi alf three hundred and thirteen adadil murisalin wàdà ṣe yà wàhábù yà latif one thousand times bí wàá ṣe máa ṣe lẹ́ẹ́fírí dè nìyẹn so máyẹ̀ká gbé ẹ jìnnà ó ti mọ̀ pé nínú àwọn táìmù anytime ló lè ṣe gbogbo táìmù lọ́lọ́wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ wàkọ́lá ọ̀rọ̀ bukun ìdí uni astajibu lakum so ó ń gbọ́ ọ̀rọ̀ gbogbo táìmù àmọ́ ní àwọn táìmù àdúrà tá a mọ̀ tèmi àti ẹ mọ̀ o lè ṣe lọ́wọ́ aago mẹ́sàn-án àárọ̀ tó jẹ́ táìmù dùà tọ́lọ́run fi búra àdúrà tí wọ́n bá ṣe ní táìmù ó sábà máa ń gbà àdúrà tí wọ́n bá ṣe ní táìmù magrib ó sábà máa ń gbà àdúrà tí wọ́n bá ṣe ní táìmù àsùbà ó sábà máa ń gbà àdúrà tí wọ́n bá ṣe láftà ìran asri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 Wema Bank of Nigeria Global to Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa fi ajé àti umura slot ẹ fi ta organization wa lọ́rẹ ẹ fún wa ní ajé àti umura slot tẹ́ bá fún wa aláwọn èèyàn tá a máa fún tó dẹ̀ máa jẹ́ sárakọ̀ fún yín so ẹ fi tọganization wa lọ́rẹ̀ iná ìsátàlì láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí o àwọn máa fi rinlẹ̀ pé orúkọ ọlọ́run ọba ayé alukuriani ó dúró digbí ó ju gbogbo nǹkan lọ so kò sóògùn tó ṣe kó borí èèyàn dé alukuriani si, dé orúkọ ọlọ́run ọba sí wàá mọ̀ pé ọlọ́run ọba iná ìsátàlì láì jẹmíà pé gbogbo agbára ọlọ́run ọba lónìí so má mú kànmọ́kàn wàmọ umiru ilẹ̀ yà budu lẹ́ amúkúlì sínú una fa ṣe sincerity pẹ̀lú ọlọ́run wa ribọ́nà àṣeṣí ètò àwẹ̀ wà láti fi bẹ ọlọ́run ètò sàárà tó lẹ̀ jìtì wà láti fi bẹ ọlọ́run ètò àdúrà tó lẹ̀ jìtì láti fi bẹ ọlọ́run àti oríṣiríṣi àwọn nǹkan mi fún ẹni enquiry ẹ WhatsApp organization wa Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department plus two seven six one two nine five six three eight nine masalamu wa ilà likoi.